محمد محمد صلى الله عليه وسلم يا في عوانا ينسى الله أن كل ذلك ترى ثم يا كل ذلك ترى في سماوة يا تشوف لما وملايين النبي ló يا káyìn ló gbọ́ ṣùgbọ́n ìlàsíwájú يا gbogbo ọmọ ànábì ádám lọ́jọ́ gbẹ̀ngà òkèèyàn kìí ti ti fáàrí onáàtì ní ìmáàmù fún gbogbo àwọn ànábì àtàwọn ọlọ ànábì wa yìí sallallahu alaihi wa sallam ó ní àwọn awọ lórí wa ojú kẹta gbọ́dọ̀ máa fún un.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 الله عليه وآله وسلم أن يلقى قوله وما أتى صلاتكم وما أتى وصفة بسمها يسأل النبوة محمد صلى الله عليه وسلم من كان والوالد دعوة ونسي صلاتكم لي يسأل نكان لأن olúwa lè fi àṣọ láti kan tí ò lè ṣe fẹ́lómi ṣùgbọ́n bí ọlọ́dàá wa gbéga ó gbéga ju ti gbogbo ẹlòmíì lọ ó fi kún kékeré sọ nìkan ló ń ṣe àṣọ láti kan àwọn mọ̀lẹ́ka wọn náà ń ṣe àṣọ láti kan láti mọ̀ nínú ẹ̀rí tó múnádóko pé ọ̀lọ́ ó ti àṣọ láti náà sánà bí fàáyé àrẹ ìṣẹ̀dá ṣùgbọ́n àlẹ́ rí tó sọ pé àwọn mọ̀lẹ́kà náà ti fi àṣọ láti bá nàbí Ibrahim alayhi salam èso túmọ̀ sí pé àgbéga ńlá ọ̀nbẹ sàmẹ̀lẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni kìí ṣe pé ànábì sallallahu alayhi wa sallam àbáwọn ànábì nìkan olúwa lè ti àṣọ láti fún kò lè ṣe sẹ́lómi tó kéré sí wọn àwọn akóròǹtù kéékèèké yìí náà táwa bá fi lè tẹ́ يقول وفي الصلاة على تسي الصلاة فالنبي محمد صلى الله عليه وآله وسلم يدرس وانه قواتك التعميلة من صحيح الإمام مسلم نبو محمد صلى الله عليه وآله وسلم ومن صلى علي مرة صلى الله عليه بها عشرا يعني كان تبعت لك الصلاة أيها حكمي نوع للوقت ètò túmọ̀ sí wípé ìjọsìn ńlá oníkàtí àṣọlá ti fa nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ìjọsìn amúniránfààní ńlá oníkàtí àṣọlá ti fa nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ táwọn èkó ló ti wá lọ́yọ̀ àwọn gẹ́gẹ́ bíi taari kí la fẹ́ fàájà mọ́ àmọ́ bá ti ṣe máa taari bíi taarọ́ taarọ́ ń náà tábà fi lè ṣe àsàlátù fáwọn Ànábì sallallahu alaihi wasallam Allahu azza wa jalla yóò ti torí rẹ̀ ṣe àsàlátù fáwọn àná nílọ́kù mẹ́wàá. ètò túmọ̀ sí pé ọ̀nà àti sóríire ńlá oníkéèyàn máa ṣe àsàlátù fáwọn Ànábì sallallahu alaihi wasallam ọ̀kan nínú ìjọsìn oníkàṣe àsàlátù fáwọn Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ ajẹ́bẹ̀ẹ́ kò yẹ káfíńsì náà kan wà báwọn òní ní pé ń ṣe àṣọ láti bá nàbì nígbà kankan kìí ṣe pé ọwọ́ pé tó máa ti dárúkọ rẹ̀ tọkùn tó pé sọ́lọ́ máa lè ṣẹlẹ̀ rárá eléyìí yọ nínú ọ̀fìn kan ni ọ̀fìn pé wọ́n dárúkọ rẹ̀ níwájú rẹ̀ tó o bá kùnà láti ṣe sọ́lọ́ lọ́wọ́ àárẹ̀ ìwò tẹ́lẹ̀ àkọọ́lẹ̀ pahùn ní ọ yọ ọmọ bẹ́ẹ̀ tó bá ti ṣe sọ́lọ́ lọ́wọ́ àárẹ̀ tẹ́lẹ̀ òní tí ọ̀la hàn.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 وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إليه قلنا نقول في مالك الصلاة فنبو محمد صلى الله عليه وآله وسلم أبي قلت قلت في الصلاة يكون بنامي تسوى إن يدعى تبقى الإمام الطبراني أبدا جوابي اللهم صل وسلم على محمد اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم الليل أي كاونا تقنية جو تاتي كاونا سبات أن توا لا يلو سبات أن تتكو تقاري أو إذا بات سنة يولو ديبا فجأة جمعي ọwọ́ àná àdéhùn kan fáwọn àbí sallallahu alaihi wasallam ó ní kẹ́ ní máa ti àṣọ láti tó lóru jùmọ̀ òru ọjọ́ jùmọ̀ ó ti tán nígbà tílẹ̀ mọ́ lónìí láti ìgbà ti sú lánàá lóru ọjọ́ jùmọ̀ yóò ti tàn tá ti yọ jùmọ̀ òru ti gbọ́ yọ tó wọn kò fi wọ ẹ máa ti àṣọ láti fún mi lọ́pọ̀lọpọ̀ àwọn àdúrà tá à ń ṣe gan alára tá à ń bá ń fẹ́ kí wọn máa gbà kí ẹbí ti ṣe wá nínú ọ̀kan nínú àwọn àhàdíìsì ànábì sallallahu alaihi wasallam àdéhùn kàbíyèsọ ànábì sallallahu alaihi wasallam fi hàn pé ní ti máa jẹ káàdì ọgbà oná ní kí n ti àṣọ láti bá nàbì dáájú àti lẹ́yìn àdúrà níjẹ́ kẹ́ tọrọ ni ẹ má tọrọ bá tààrà ẹ kọ́kọ́ fi àsọ̀láàtù ní bẹ̀rẹ̀ ẹ tún fi àsọ̀láàtù ní pa eléyìí ọdún sábàbí sábàbí àwọn oṣù máa jẹ àtẹ́wọ́gbà bá a ṣọ́ra àwọn àsọ̀láàtù àdádálẹ̀ àwọn àsọ̀láàtù tí ò nítumọ̀ àwọn tó ti tó bá ti rí ọ̀rọ̀ gbàdúrà ọ̀gá ni ìkọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ìfáàtì kí lọ́ọ́ fẹ́ ti tẹ̀ ìfáàtì gbọ̀ngbọ̀ lọ́gbà wa sáà nàbì ló mú wa ni sáà nàbì ló ti fọ́ wa ni ọ̀sọ̀látò àdádálẹ̀ àpòjúwe kan ní gbogbo ifá ti jẹ́ nínú ẹ̀ Ahmadu Tijani tọ́jà tọ́ríkọ̀ Tijani alẹ̀ òun ló ti àgbélẹ̀rọ lé ifá ti irọ́ tó ti bẹ tí wọ́n fi gbé ifá ti ró ọ̀gá gbèlèmà ó ní ìgbà kan ojú alukóraní lọ iye ìgbà báyìí ó mú nọ́mbà díẹ̀díẹ̀ gbà mẹ́fà gbọ́gọ́ta gbọ́gọ́rùn mẹ́fà gbẹgbẹ̀rún mẹ́fà àwọn ọlọ́ sẹ́nìkan bá fi lè sọ fọ́ọ̀rọ̀ ẹnìkan wà tó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́hùn nínú ọlá onítàn kẹkẹfẹ rí láti wá fún ọ̀sọ̀ kó ju ọ̀rọ̀ ọlọ́hùn lọ. torí ẹ kí lọ wá dé ìdílé fásitì má gbọ́wọ́kọ́wọ́ ìsìláàmù lólu alùpùpù ṣe má gbọ́wọ́kọ́wọ́ má gbẹ̀sẹ̀kẹsẹ̀ ọ̀ àmọ́ àlọ́ ṣe bí alágbàná ọmọ ta pọ́npọ́npọ́npọ́n yọ ọpọlọ lórí kóńsẹ díkìrì torí ẹ̀ka sọ̀ra fún ẹ̀ríkítọ́ rí kan náà ló gbé gbogbo àwọn aráàlú wọlé bí kíní kan rmqk gbogbo ẹ̀ náà aráàlú rí kan náà ni jáfi pàǹjẹ̀mú ẹ̀sìn mọ̀ pé àwọn èèyàn ẹ̀sìn àjẹsà burúkú lọ́dọ̀ wọn àwọn ti tàn yín jẹ wọn gba yín burúkú ẹ bọba ti wá tọ́ta wọn ti gbádùn ọgbádùn náà ni ọgbádùn náà ni ẹ̀mí làwọn ń sìn gbogbo ara sọ̀rí kwana ni nítorí pé ẹni tó bá ti kọ̀ láti sin Allah yóò sin tójú wa dá yóò tàkàrà rẹ̀ sórí ibú torí ẹ gbogbo rmqk orúkọ àwọn àjànú ni oní wọn aggregate wọn mú ìbẹ̀rẹ̀ ọkọ̀ kọ̀ọ̀kan nínú wọn wọn fi wá papọ̀ àwọn alájànú mẹ́rin èmi wọn bọ Islam tó ló wá fi rán ànábì nìkan tẹ̀lé ọ̀hálà ẹni ṣéwù kan ẹni bàbá kan. ẹni záwíyà kan ẹni sọ́wí kan ẹni tara ń dànù ọ̀kadà yóò yí ọ wọlá yóò yí ọ yóò yí ọ yóò yí ọ nígbà tí omi sáǹkà torí gẹlẹ ọ̀sọ̀ láti sáná bí sọ̀rọ̀ bá kọ́ wa wọn náà nìkan mójútó ẹ̀rí káwọn afá aláǹjà náà ya rí àdáda gbogbo ìlù ìlù ìlù ìlù ìlù mqk tí wọ́n tún fi kó kọ́sọ̀mù àwọn lọ́wọ́ àwọn náà tó yarí wọ́n lọ ń jẹ̀mú làwọn eléyìí kẹ̀ èwo wá ní ìlú sí yín èwo ní ìlú sí yín tó ní sàǹjẹ̀mù ìrẹ́ mọ́ bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ mọ́ bá wọn lọ́jà má ti dá mọ́ fò yọ padà wá hàn sí ọ pé àdánù lẹ́ ń ṣe ìrẹ́ náà ní lọ́jọ́júmọ́ àti ẹ̀rọ àwọn sọ̀rọ̀ ìkọ̀ níyà tó bá ti di lẹ́yìn àṣírí wọ́n làwọn pàdé ń dáwé àtàn wọn máa ṣe lé fáàtì wọn máa ṣe lé fáàtì wọn máa lórí làbúrà ọ̀hún tẹ́lẹ̀ kékeré ni kékeré ni ẹ̀yọ́ tẹ́sì olùwàkùnrin àti tìyín ètò ẹni wọn máa bù ẹ olùwọ́n bù mí ètò ẹni wọn bù mí wọn bù ẹ wọn máa bú àkójọ olùwàlọ́dà aláwọ̀ ti àwọn adarí ẹ̀sìn Islam tó tó lánàá wa Muhammad sọlọ́bà àdìsẹ́lẹ̀ dákàbà wa sọ lẹ́gbẹ́ àwọn ọmọ ẹsẹ̀ lọ́nà tó sì máa lálàáfíà lọ́mọ jáde wọ́n gbà lọ́wọ́ wa olú ẹlẹ́dàá gbogbo asinmi lọ́nà abatẹnijẹ́ olú ẹlẹ́dàá bá wa lé wọn kúrò ní ìsìnà ìbatẹnijẹ́ táwọn náà padà síbi òdodo ṣe gbogbo wa lẹ́nu tí ọmọ ẹsẹ̀ ti sọ̀dà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك